وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوبكم الله سبحانه وتعالى تركاتك أنبي محمد صلى الله عليه وآله وسلم عليكم كي الله سبحانه وتعالى كما بوا صحابي النبي أتوبوا أنتوا ولو إلى النبي صلى الله عليه وسلم فلو تدوم لتوفي القيامة àti gbogbo wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. pẹ̀lú ọ̀dá Allah subhanahu wa ta'ala a tẹ̀síwájú láti di súra tuntun yàtọ̀ sí súra tí a ń bá bọ̀ parí lánàá tó jẹ́ kó ní súra tó àbàtà súra tí a ti tẹ̀síwájú lónìí òun náà ni sóràtò tẹ̀kúwìr sóràtò tẹ̀kúwìr òun náà ni a ó ti tẹ̀síwájú sóràtò tẹ̀kúwìr yìí sóràtò ní sówárí màkìyà sóra kan ni nínú àwọn sóra tó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam nílùú maka síwájú ká ànábì sallallahu alayhi wa sallam tó ti hijira. òun náà ni sóra yìí ti sọ̀kalẹ̀ sóra yìí ó kójọ lórí àyà mọ́kàndínlọ́gbọ̀n tó jẹ́ pé tá a bá lọ lè wo gbogbo àwọn àyà tó wà nínú ẹ̀ pátápátá a rí pé ẹni tí wọ́n wọn ò fẹ́ yàtọ̀ sí àwọn sóra bíi mẹ́ta tá a ti kà sẹ́yìn sóràtù nàbà sóràtù nàzi'at sóràtù àbàtà so látara kíni látara takiriru imkani ba'ath ba'da al-mawt ọlọ́wọ́n bá alẹ́ kí ọlá ń fi rìn fún wa pé ọlọ́wọ́n bá alẹ́ kí ọlọ́wọ́ gbé wa dìde lẹ́yìn gbàtà bá kú tán ọlọ́run bá alẹ́kẹ́ ọlá ń sàlàyé nípa ọjọ́ ògbédè àlìkìyàmọ̀ fún wa pé nǹkan tí ó ṣẹlẹ̀ ní o nǹkan tí ó ṣẹlẹ̀ ní débi pé ọlọ́run bá alẹ́kẹ́ ọlá tún máa júwe rẹ̀ fún yẹn tí ò bá dáni lójú láàní mọ bí nǹkan ń ṣe rí lẹ́yìn ká gbà pé ó ṣẹlẹ̀ ọlọ́run bá alẹ́kẹ́ ọlá tún wá ń júwe àwọn ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ kó bá abilé tó dá wa lójú sí dáadáa so irú ẹ̀ òun náà ni inú àwọn tọ́tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá bá wa sọ inú suratu Takwir tó jẹ́ pé al-iman bil ba'th wal-iman bil yawm al-akhir kágbà ìgbédìde kágbà ọjọ́ ògbìdà kìámọ̀ gbọ́ yìí kò sọ́nà tí yóò fi gbà á tí ò ní tegini tí ò ní gba ìjọ kan ṣoṣo Allah subhanahu wa ta'ala gbọ́ òun náà ló fà tó fi jẹ́ pé àkọ́kọ́ iman òun náà ní kéèyàn ìgbà Allah ha wa ta'ala gbọ́ òun náà ni yóò máa wá sí òun náà ni máa wá mú àwọn ìtí ó máa tẹ̀lé wá nínú àrkánì ìmáànì kò ń bálà káì mu ká sọ pé àgbà àwọn màláìkà àgbà pé màláìkà ń bẹ àmọ́ àgbà bí ta'ala ń bẹ èmi òrùkọ àwọn tí ń sọ bẹ àwọn abẹ́ lọ rẹ̀ pé kí ló wá

tó wá ń sọ fún wa pé àwọn màláíkà yóò ìrántí Allah subhanahu wa ta'ala ni ẹ̀yìn ọ̀rọ̀ wà dàbí ọ̀rọ̀ àwọn kèfèrí tí wọ́n sọ pé wà má rahman tálẹ̀ ń pè ní rahman àwọn òmìnir tí ń jẹ́ rahman ìkankan ni ó sàwájú kankan kí èèyàn mọ́gbọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlágbọ́ káwá sọ fún kó gba àwọn kútùbù kó gba al gbọ́ ọ̀dà ọlọ́run gbọ́lọ́n gbọ́ amóhùngbà alukur'ani gbọ́ kur'ani yẹn wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé kàlámù mani ọ̀rọ̀ tá alukur'ani bóun alukur'ani ti jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ̀rúsùlì yìí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba billah òun ni ó máa ṣiṣẹ́ bọ̀ wá tó fi débi wọ̀rúsùlì yìí òun náà ló máa tó fi jẹ́ pé gbogbo àrkánù lè so billah nítorí gbogbo tó kù lábẹ́ àríkánù ìmán ẹ̀yìn gbogbo ẹ̀ pátápátá a máa dá pasọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni alìmàláìka ẹ̀yìn àwọn ẹrúsìn ọlọ́ọ̀bà àríkíọlá tọ́lọ́ọ̀bà àríkíọlá máa rán káàkiri wa kutubihi àwọn tíra tọ́lọ́ọ̀bà àríkíọlá sọ̀kalẹ̀ wa rusulihi àwọn òjíṣẹ́ tọ́lọ́ọ̀bà àríkíọlá rán tó ń fi àwọn tíra yẹn rán sáwọn ẹrú ẹ̀ ẹ̀rí ọjọ́ pé dàlùkì yàmọ̀ tá à ń sọ yìí náà túláàsì ẹni tí ò gba ọlọ́run bá lèkì ọlá gbọ́ kò lè gbọ́jọ́ pé dàlùkì yàmọ̀ gbọ́ nítorí pé ọjọ́ pé dàlùkì yàmọ̀ yìí ọjọ́ ìdájọ́ ni tani wàá ṣe dájọ́ nígbà tó má lò gba Allah subhanahu wa ta'ala gbọ́ ó ti gbà pé ọjọ́ pé dàlùkì yàmọ̀ ń bẹ adájọ́ òní wàá di adájọ́ lọ́jọ́ tá ń sọ yìí

ta ni ó máa execute àwọn kádàrà àwọn tó ti wà lákọọ́lẹ̀ ẹni tí ó máa wá mú àwọn nǹkan yẹn ṣẹ lásìkò tó yẹ kó ṣẹlẹ̀ nígbà tó yẹ kó ṣẹlẹ̀ láàyè tó yẹ kó ṣẹlẹ̀ ta lẹni o ó máa mú ṣe bẹ́ẹ̀ nígbà tó lóògbé Allah subhanahu wa ta'ala gbọ́ so ajẹ́ pé à a tẹ̀kìrìrù ọjọ́ ògbé dàlùkì yámà nínú súra yìí ń ṣe kí ni ń ṣe tẹ̀kìrìrù tawhidullahi subhanahu wa ta'ala ń fi rinlẹ̀ fún wa pé Allah subhanahu wa ta'ala oba ọ̀kan ṣoṣo ni ọba tó jẹ́ pé òun náà ló lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún ni sóràtú takwir inú àwọn sóra màkìyà ni tó jẹ́ pé a mọ̀ pé nínú àwọn mumayizat as-suwar al òun náà ni pé àwọn ohun àdáyanrí sóra tó bá sọ̀kà láti maka òun náà ni pé a máa ti kíni a máa sọ̀rọ̀ nípa al-iman nípa tawhid nípa ìfi ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ìfi nílẹ̀ nítorí pé àwọn kèfèrí tí wọ́n bẹ lórí ẹ̀ kánà bí sallallahu alaihi wasallam tó dé ẹ̀ wọ́n bẹ lórí ipa nǹkan nípa Allah subhanahu wa àyè ti báyàn lórí ẹbọ ká wá ṣe wá sí àwọn àkáàmù fún àyè báyàn lórí ẹbọ ká wá ṣe wá sí ìwà dáadáa fún yá dáadáa ẹbọ sì ń bẹ lọ́wọ́ kò wúlò fún bá ọlá ó wá bẹ̀rẹ̀ súrà yìí اللهم بارك ولا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إذا الشمس كورت ẹ̀rí àwọn súra mi inú àwọn tọ́lọ̀ ọba àdékẹ́lá mi sọ̀rọ̀ nípa ọjọ́ ògbìdà kìyàmá ẹ̀ inú irú súra tó nàzí àdì ọlọ́ọ̀ba àdékẹ́lá bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú wúra wà nàzí àdì gàrùpà súra tó nàbà ọlọ́ọ̀ba àdékẹ́lá ó bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìbéèrè táwọn kíní béèrè lọ́wọ́ ara àwọn kèfèrí àmà yẹtata àlùm ọlọ́ọ̀ba àdékẹ́lá ní kíní wọ́n béèrè lọ́wọ́ ara wọn anìlába ilẹ̀ azim wọ́n ń béèrè nípa làbárì tó tóbi ó náà làbárì ọjọ́ gbọdọ̀ kìyàmà ẹ̀rí gbà tọ́lọ̀ ọba àlekẹ́ ọlọ́sọ̀rọ̀ nípa ti sóràtò àbàtà ẹ̀rí tọ́lọ̀ ọba àlekẹ́ láti bẹ̀rẹ̀ ọ̀nà míì nígbà tánàbí ń pè wọ́n tánàbí ń sojú kòkòrò débi pé ẹni tó ti jẹ́ mùsùlùmí Abdullahi ibn Ummi Maktum ní wọ́n bá nàbí sallallahu alaihi wasallam fi alimni mimma allamaka Allah ní wọ́n béèrè béèrè lọ́wọ́ ànábì ànábì zegini ànábì fàdúró sí ànábì yíjú kò lọ́dọ̀ rẹ̀ látara kíni látara pé ànábì ń sojú kòkòrò káwọn ọ̀dọ̀má Quraysh Islam èyí ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àgbàtọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ abẹ́rẹ́ ilé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní idha shamsu kuwirat ọlọ́wọ́ nígbà tí oòrùn òrùn tí gbogbo wa rí òrùn káàrínlọ́kankan ìta àwọn olókè yóò ẹ́ à ń wo ẹ̀ta wàràwàrà ni bóòrùn ti wá tóbi tó bóòrùn ti yọ ń gbogbo ayé bóòrùn yọ káàkiri nù ibẹ̀ láti mọ pé kíni láti mọ bóòrùn ti tó ọlọ́run bá ọla ọlá ní bóòrùn ti wá tó yìí ìdá ṣàmùsù kò gbèrọ nígbà tó bá di pé a mú àwa ka ọlọ́run bá kàtàkìwérì àbá ìkẹ́bẹ̀ ṣe máa ń káláwà ní ẹ̀yìn tẹ́ máa wéláwà ní mẹ́rin báyìí ẹ̀yìn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá lẹ́kẹ́ lọ́sẹ̀ kí ni yóò ṣe fóòdì òòrùn yóò ká ìgbà wo ni ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá ń júwèé rẹ̀ fún wa pé nígbà tó òòrùn bá di nǹkan tá a ṣe kí nǹkan tí apápọ̀ mọ́ra wa a ká tọ́lọ̀ bá lẹ́kẹ́ lábá wa ká tán yóò wá di pé kí ni yóò wá di pé yẹ́gàbùdọ́wò hà kò ní ní ìmálẹ̀ kankan tí ń tàn sí wa ẹ̀rí pé ńgbà tó wọn bá ti bẹ̀rẹ̀ sí yọ láàárọ̀ bẹ̀rẹ̀ láti máa mọ̀ pé ilẹ̀ ti má ọlọ́run bá ni si ọlọ́wọ́ ma. yìí yóò ká ohun débi pé kò wá ní sí má tó lọ́kọ́ fi jahannam ọlọ́run bá lè fi ọlọ́wọ́ sí gíní yóò wá sínú ná àwọn onímọ̀ nípa wọ́n ní ọlọ́run yóò ju òòrùn lẹ́gbà tó bá ká tán yóò wá jù sínú náà jahannama ìdáàzọ̀tán lilladhina ya'budunaha min dunillah ọlọ́run bá àlékẹ́ lábẹ́ kó máa fi àwọn tí wọ́n ń jọ́sìn fóòrùn yàtọ̀ sí àwọn kan bẹ tán bọ òòrùn nísì tóòrùn bá ti yọ ó dàbí wọn fèrè balẹ̀ fún ọlọ́run bá fi yé wọn pé òòrùn inú ẹ̀dá ọlọ́run bá àlékẹ́ ọlá náà ni yóò wá sí gíní ọlọ́run bá lékẹ́ olówà jù sí inú náà láti pé kó bá sí gíní kó bá mọ́ bí wọn nú afáwà Ibn Uthaymin alayhi rahmatullah nínú tafsir wọn wọ́n ní ìtàwọn onímọ̀ nípa tafsir a kó bá máa bí wọn nú kí ni wọ́n máa bá bàjẹ́ wọ́n ní eléyìí ó ti déédé pẹ̀lú àyà tọ́lọ́ọ̀bà àlekẹ́lá sọ nínú alukur'an tọ́lọ́ọ̀bà àlekẹ́lá sọ pé innakum wa ma ta'buduna min dunillah hasabu jahannam antum laha waridun ọlọ́ọ̀bà àlekẹ́lá ní àtẹ̀yìn àti gbogbo àwọn nǹkan tẹ́ jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala gbogbo yín pátápátá ẹran náà ni gbogbo yín á fi yín kó náà ni tó bá ti jẹ́ òfin dàlẹ́ kìyàmá iná ló fà tó fi jágbé ogun táwọn èèyàn bá ń pè lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó jẹ́ òkúta ni ó jẹ́ igi ni ó jẹ́ àlìjànú ni kọ́dà ó jẹ́ èèyàn ọgbà àwọn tí ń pe ṣéwù tí wọ́n ń pe ṣéwù wọn tán bèèrè nǹkan lọ́wọ́ ṣéwù tán bèèrè nǹkan lọ́wọ́ wòlíì ẹ̀ ọlọ́wọ́ bá àlékè ọlá ní ẹ hasọ̀bù jahannam gbogbo wọn pátápátá àtẹni tí ń pè èèyàn ẹ àtẹni tí wọ́n ń pè àtẹni tí ń jọ́sìn fún wọn àtàwọn tí wọ́n ń jọ́sìn fún ọlọ́ọ̀bá adékí ọlá ní gbogbo wọn pátápátá ó di ìwé inú jahannama tó bá ti jọ gbéjà kìyàmà àyàfi àwọn tó pé ẹ yà àbùdúnahum wa laysu àgbáríkà rọ̀ọ̀dùn àwọn tó pé ń jọ́sìn fún wọn lóòótọ́ ẹ́ eh, lákìn àwọn táà ń sọ yìí tí lẹ́yìnṣó rọ̀bìn azalik wọn ò yọnu sí i tẹ̀wọ̀n pa àwọn kan bẹ ní ti báyìí táwọn èèyàn jọ́sìn fún wa mindunila tó ti jẹ́ pé àwọn yọnu sí nǹkan wọn irú wọn inú wọn náà ni anabi isa alayhi salam ọlọ́run bá alékiọlá yẹn jù rẹ̀ fún wa nínú alukur'an suratul ma'ida ọlọ́run bá alékiọlá sọ pé a'anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahaini mindunila ọlọ́wọ́ bá léke láti jí ó yé wa bí ó sì lọ́jọ́ pé dàlùkìyàmà àwọn christian tí wọ́n ń pè anabi Isa wọ́n ń pè lọ́mọ Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n ń pè ní mẹ́ta lọ́kan ẹ àwọn tí wọ́n ń pè ní wọ́n lòun gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n lò lọ́mọ Allah subhanahu wa ta'ala. ajaban lil masihi bayna nasara haythu qalu inna li ilaha abuhu wa li ilahi ilahu afáàní ajaban lil masihi bayna nasara kàyéfì lọ́rọ̀ anabi isa alayhi salam láàrin àwọn christian ìmọ̀lọ́rọ̀ rẹ̀ haitu qalu inna li ilaha abu nígbà tí wọ́n sọ jáde lẹ́nu wa pé dájúdájú allah òun náà ni bàbá anabi isa ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu wọ́n lò ní bàbá rẹ̀ wabnul ilahi ilahun wọ́n wá parí ẹ̀ síbi ọmọ ọlọ́run ẹ̀ wọ́n lòun náà sì ní kíni ọlọ́run náà lòun náà wọ́pùnù ìlàhí ìlàhù anábì ìsáwá ni nínú àwọn táwọn èèyàn jọ́sìn fojú láyé kálíkì amófìdé wọn là anábì ìsáwá táwọn èèyàn jọ́sìn fún táńpé ní kíni tí wọ́n ń fi rí balẹ̀ fún ẹwà àwọn kírísítẹ́nì lónìí tí dáadáa bá tẹ̀lẹ̀ sí wọn wọn ò ní kíni wọn ò ní o jésù jésù wọn ò dúpẹ́ fún sábà wà nǹkan wọ́n ní kí jésù wá sí nǹkan báyìí ọlọ́run ọba àlejò ti wá sọ pé inú àyà kan pé àtẹ̀yìn àtàwọn tẹ̀ ń pè ẹ́ tó bá ti jẹ́ òbí dàlùkì yá mà iná jẹ́ ànámọ̀lẹ́ bó láwọn àti pẹ̀lú ànábì ọlọ́run ọba àlejò wá sọ inú inú nǹkan tí ó ti jẹ́ dàlùkì yá mà ẹ́ ọlọ́run ìjọ́tọ́nà ọba àdékẹ́ olóòpin ànábì Ìsá lójú gbogbo wọn wípé àánsà qulta linnasi ittaqiduni wa ummiya ilahaini min dunillah ṣé wọ́n ló sọ fún wa pé ẹ mú mi ẹ máa mú mi ní olùjọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tí ń tàbí ràn sí wọn ànábì Ìsá alayhi salam yóò yọra rẹ̀ fún bẹ́ẹ̀ alábi

anábì Ìsá wá sọ pé wa kuntu alayhim shahidan ma dumtu fihim láàrin ìgbà tí mo wà láàrin wọn ẹ́ láàrin ìgbà tí mo fi wà papọ̀ pẹ̀lú wọn ìgbà wọn nìkan ni mọ́ ni mo lè jẹ́rìí walamma tawaffaytani kunta anta raqiba alayhim nígbà tó ti wá mú mi kúrò láàrin wọn ẹ́ nígbà tó ti gbé mi kúrò láàrin wọn ẹ́ kunta anta raqiba alayhim wọ́n ló ń ṣe ni wọ́n ló ń mójútó wọn wọ́n ló ń mọ tí wọ́n tí wọ́n ti lẹ́yìn ẹ̀rí pé anábì isa alayhi salam pẹ̀lú àyà yìí ọlọ́run bá lékè ọlá kílíà anábì isa alayhi salam níta bá tiẹ̀ ń sọ pé innakum wa ma ta'buduna min dunillah hasab jahannam àtẹ̀yìn àtàwọn tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run bá lékè ọlá ẹ̀ iná jahannama á fi ń kuná ni. bẹ́ẹ̀ ọlọ́run bá lékè ọlá tún kílíà àwọn ẹlòmíì náà yàtọ̀ sáà anábì isa alayhi salam tí àwọn èèyàn ń pè sẹ́yìn Allah subhanahu wa ta'ala àwọn èèyàn bẹ̀bẹ̀ tó jẹ́ pé látara pé ọlọ́run bá àlekọ́lá ó fi wọ́n sí àmì ọlọ́run bá àlekọ́lá fi wọ́n sàmì fáwọn ẹ̀dá rẹ̀ àwọn èèyàn ti kíni àwọn èèyàn ti máa pè é wọ́n máa jọ́sìn fún ọ̀rẹ́ Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ àwọn Yahudi àwọn Yahudi náà máa sọ pé Uzair ibn Allah àwọn náà ń pè Uzair wọ́n pè lọ́mọ Allah subhanahu wa ta'ala ṣebí wọ́n lọ́wọ́ bá àlejò láti fi ànábì Ìsá bó ṣe fi ṣe àmì fáwọn bani Israel ọlọ́wọ́ bá àlejò láti fi ṣàmì látara pé kábàá mọ̀ pé ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ bá tó lágbára lórí gbogbo ni ó ti ṣe nǹkan tó lágbára ju tànábì Ìsá lọ síwájú tí ó sì dá kankan ọlọ́wọ́ bá àlejò láti ṣe tànábì Adam aleyhisalaam ọlọ́wọ́ bá àlejò láti dá ànábì Adam kò ní ìyá kò ní bàbá làwọn onímọ̀ bí máa sọ pé tó bá ipẹ́ nìkan bá lẹ́tọ̀ọ́ ni táàmà wá sọ pé eléyìí ọmọ Allah subhanahu wa ta'ala ni anábì Adam là bá sọ àmọ́ kò lẹ́tọ̀ọ́ tó gbé anábì Adam kò ní ìyá kò ní bàbá ọlọ́run bá ní kí ọlá dá láláì ní aláláì ní bàbá tábà tún gbé ẹnìkan tó pawọ́ lé tábí lè máa sọ ẹ̀yìn ìyá wa Hawa ọlọ́run bá ní kí ọlá dẹ́hùn látara anábì Adam àárí ìyá fún ó dá látara ọkùnrin látàn nígbà tó lọ́wọ́ bá alẹ́ ọlọ́wọ́ mú ìmọ̀ tànàbí Ìsá wá ó wá dá òun látara obìnrin lásán láì ní tẹkínni láláì ní bàbá tó wá yẹ kí lẹ́yìn ó fa kó wá di wàhálà eléyìí ló wá di wàhálà mọ́ àwọn tí wọ́n ń pè ní ọmọ Allah subhanahu wa ta'ala lọ bẹ́ẹ̀ àrí bàbá rẹ̀ nígbà tá a ti rí bàbá rẹ̀ ní ìsìn ó túmọ̀ pé kí ni wọ́n ló túmọ̀ pé Allah subhanahu wa ta'ala ló ọ̀dà ta ni bàbá anabi adam ta ni bàbá ta ni màmá anabi adam ta ni ìyá ìyá wa hawa ta ni ìyá wọn. àwọn nǹkan tọ́lọ́wọ́ bá àlejò ọlá fi sàmì fún wa káfí lè gbà pé agbára ọlọ́wọ́ bá àlejò ọlá tóbi ìyín máa ń tẹ̀lé ńgbà mi tó pé ìyín máa gbòdì létí ẹlòmíì yóò tún wá mú ya aláyà líle kókó níbi ìpankan nípa kọ́mọ́ Allah Uzair nínú àwọn nínú àwọn Yahudi ni nínú àwọn tí wọ́n ma sámà nípa àtàwọ̀rọ̀tì ni ọlọ́wọ́ bá alékẹ́ lásọ̀rọ̀ rẹ̀ fún wa nínú Suratul Baqara kọlọ́wọ́ bá alékẹ́ lásọ pé aw kalladhi marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha nígbà tọ́lọ́wọ́ bá alékẹ́ ń sàlàyé nípa lágbára láti gbé ẹ̀dá dìde lẹ́yìn ẹ̀dá bá kú gbọ́ bá kú tán

àti gbogbo àwọn dúkìá tí ń bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ti parí àtàwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ zẹ́rù kọjá ń bẹ̀ ọ wà lórí ọ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ọ wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ̀lú nǹkan pẹ̀lú oúnjẹ rẹ̀ tó gbé lọ́wọ́ àtomi tí ń tíráàbù lọ nígbà ó dé bẹ́ẹ̀ ọ wá wù títí lọ wá ronú wá ní anna gbogbo àwọn eléyìí lẹ́yìn tó ti gbogbo àwọn nǹkan tó ti parẹ́ yìí fún olólọ́wọ́ bá àdéjọ́ láti fẹ́ yé wọn. ó sọ̀rọ̀ yìí tán kò pẹ́ ọlọ́wọ́ bá àdéjọ́ láwọn fẹ́ fòun gẹ́gẹ́ fúnra rẹ̀ ní ọlọ́wọ́ bá láwọn apá níbẹ̀ náà. gbàtọ́ wa pé ní ọgọ́rùn-ún ọdún lòún fi pa tó ti kú wá akílé wọ́n ti gbàgbé wọ́n ti mẹ́mi kúrò àwọn ọmọ rẹ̀ ti dàgbà àwọn ọmọ rẹ̀ ti dàgbà ọlọ́run bá dikẹ́ ọlá ní fún lẹ́yìn ìgbà náà lẹ́yìn ọgọ́rùn ọdún lẹ́yìn ìgbà tá a gbé wá dìde nígbà tí ó dìde ní máa ń gbọ́ ọlọ́run bá dikẹ́ ọlá ń pé kámúlà tàbí pàtẹ́ yàn sùn tó jí náà ni kámìlà bí kí ọjọ́ mélòó ló ti lò ọdún mélòó ló lò oṣù mélòó ló lò ìṣẹ́jú mélòó ló lò sẹ́kọ́ǹsì mélòó ló lò bí tó wà fún èdè òzẹ́rù fún Allah subhanahu wa ta'ala ó ní labistu yawman aw ba'da 100 years ó wá dà gẹ́gẹ́ bí ọjọ́ kan tí ò tún wá ṣú ọ̀lẹ́rí ọjọ́ kan pé àbí wákàtí díẹ̀ ọlọ́ọ̀bá alikiola ó ní kọ́ọ́lá balẹ̀ àbí sá ní àtàán ọlọ́ọ̀bá alikiola ní oríbo ti sọ́hùn balẹ̀ àbí sá ní àtàán ọlọ́ọ̀bá alikiola ní ọgọ́rùn ọdún ló ti lóbi tó wa kó wá bá a mà bí ọlọ́ọ̀bá alikiola ti lágbára tó bí àmì ọlọ́ọ̀bá bí agbára ọlọ́ọ̀bá àlékẹ́ láti tó lórí gbogbo nǹkan fanzuri ila ta'amika wa sharabika lam yatasanna ọlọ́ọ̀bá àlékẹ́ láti wá wo oúnjẹ rẹ tó gbé lọ́wọ́ láti bí ọgọ́rùn ọdún wa sharabika omi mímu rẹ tó gbé lọ́wọ́ láti bí ọgọ́rùn ọdún tàti pawọ́ sábàwọ̀ ọ̀rọ̀ yìí a máa wò pé evidence gan leléyìí fún Uzairu evidence ni fún Uzairu yìí pé kí ni pé àníṣe ìyìn lójú ọjọ́ kan lọ àbí ìdajì ọjọ́ látara pé kí ni tọ́mọ́ ní kílẹ̀ rí ẹ oúnjẹ mi náà ni ò tí ì yí padà yìí àmọ́lọ́ ọba àlekí ọlá ń fi ń yé pé àmì ni pé bó ṣe wà yìí ọgọ́rùn-ún ọdún náà ló ti wà ń bẹ̀ kò sì yí padà ìtọ́wò oúnjẹ ò yípadà ìtọ́wò omi ò yípadà ọlọ́ọ̀bá àríkẹ́lá ní wàǹzúrí ìlà ìmáríkà wà nílẹ̀ jẹ́ aláka ayatan linnas ọlọ́ọ̀bá àríkẹ́lá ní tún wo ràǹkúmí rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ wà nílẹ̀ jẹ́ aláka ayatan linnas afẹ́ fi ọ́ sáàmì fáwọn èèyàn ni kí tí ẹ̀ yóò máa jẹ́ àmì fáwọn tí ń ọlọ́run bá dìkọ́lá ní wàzúrí ilẹ̀ ìzọ́mi kẹ́ìbánu ṣízuha fún mọ̀nàtúhà láhàmà àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní ọlọ́run bá dìkọ́lá fi hàn torí báyìí bí ọlọ́run bá dìkọ́lá ti kíni bí ṣe ń to àwọn eegun yẹn papọ̀ àwọn eegun rànkún kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ èyí tọ́lọ́run nígbà tẹ́lẹ̀ yìí wá hàn sí dáadáa tó kílẹ̀ sí dáadáa qala a'lamu anna Allaha ala kulli shay'in qadir ó ní a ah, mo ti wá mà nísìn lámàdájú pé anna Allaha ala kulli shay'in qadir pé Allah subhanahu wa ta'ala yìí rọrùn púpọ̀ só rọrùn kí ọkàn kálukú gbà bá a ti ń sọ̀rọ̀ nípa ọjọ́ ògbéjà kìámà yìí ẹlòmí náà rí náà bí wàá ti pé bí wàá ti yàn sọ fíìmù náà ni ẹlòmí ọmọ rí bí ìgbà tó jẹ́ pé àkùmọ̀dé díẹ̀ ẹ́ wọ́n lé ilẹ̀ fún wa náà nǹkan ọba ti kíni orígbà nǹkan ọba ṣẹlẹ̀ ká tó mà èèyàn tí ì di mùmí o ó gbọ́dọ̀ ti gbà nítorí pé

ẹ̀rì pọ́lọ̀ ọba àlekẹ́ lásọ pé wà lílẹ̀ jẹ́ alaka ayatan libnan afẹ́ fi ọ́ sí àmì fáwọn èèyàn ni àmì lọ́nà ọba àlekẹ́ ọlá fi ṣe fáwọn èèyàn kí ló padà wá dì máa ọmọ yahudi lọ́wọ́ ẹ́ ó padà wá dì nǹkan máa yahudi lọ́wọ́ tó fi wá di pé àwọn yahudi wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé òun náà ni pé ọlọ́run bá àlékí ọlá tún padà exempt àwọn míì náà yàtọ̀ sí ti clear anabi isa aleyhi salam nípa pé kíni nípa pé ó ti clear ara rẹ̀ pé òun kọ́ lòun ṣe kíni òun kọ́ lòun ní kí wọ́n mú òun àwọn ní olùjọ́sìn fún mi yàtọ̀ sí allah subhanahu wa ta'ala ọlọ́run bá sọ fún wa nínú mi nínú alukur'an ọlọ́run bá àlékí ọlá minna al-husna anha àwọn tó jẹ́ pé wọ́n ti ti dáadáa síwájú lọ́dọ̀ wa irú àwọn tó ń jẹ́ ni ọlọ́run tí wọ́n ti kọjá lọ àwọn bíi àwọn bíi wádù àwọn bíi suwa àwọn bíi yaguz àwọn bíi nasra tọ́lọ́wọ́n bá àlejò ládàkọ̀ wọn fún wa inú suratu Nuh yẹn ẹ̀rí pé àfa àwọn Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n jẹ́ kó yé wa pé àwọn tí wọ́n dákọ̀ nínú àyà yìí لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا àwọn tí wọ́n kà yìí àwọn Abdullahi ibn Abbas inú tafsiru inú tafsiru àyà yìí wọ́n ní àwọn wọ̀nyí o wọ́n ní àwọn ẹni ire ni wọ́n àwọn èèyàn ńláńlá ni wọ́n àwọn ẹni ọlọ́ọ̀ ni wọ́n àmọ́ àwọn yẹn wá sọ wọ́n jó sà lórí àwọn tó jẹ́ pé àwọn ẹni Allah subhanahu wa ta'ala ni wọ́n àwọn tí wọ́n ń pèpè lọ síbi kíni tí wọ́n ń pèpè lọ síbi ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala ni. so irú àwọn báwọn nísìnyí àwọn ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa tó exempt àwọn náà ipe àwọn tó jẹ́ pé sabaqat lahum bil husna àwọn tó jẹ́ pé wọ́n ti gbáwájú dáadáa wọ́n ti gbáwájú lọ́dọ̀ wa ulaika anha mub'adun irú àwọn yìí náà tó bá dijọ́ gbé dàlì kìyàmà á gbé wọn jìnnà sí iná jahannama a ní kó wọn papọ̀ mọ́ àwọn tí wọ́n ń pè wọ́n á sẹ̀pírìtì wọn ọlọ́run bá àlekè ọlá kì í sàbòsí fẹ́ẹ̀dá kankan àmọ́ àwọn tí wọ́n bá lọ́wọ́ nípa ẹ̀ àwọn táwọn náà bá tètè bẹ́ẹ̀ nígbà tán wà láyé àbá àwọn tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tán wà láyé àbá àwọn tí wọ́n hùwà bẹ́ẹ̀ nígbà tán bá wà láyé ẹ̀ àwọn náà ni wọ́n mọ̀ wà nínú àwọn tọ́lọ̀ ọba àlekè lójó kó wọn papọ̀ àtàwọn tí wọ́n ń pè wọ́n. ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfá àwọn oníṣúfì oníṣìn àwọn ti tètè ipé kí wọ́n ṣe kí ni ipé kí wọ́n pè àwọn lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọ́n ti sọ kalẹ̀ nígbà tán wà láyé tẹ́bá lọlé wo díwánu orin Ibrahim Niyaz díwánu orin rẹ̀ ẹ̀rí ń bẹ àwọn ọ̀rọ̀ tó lágbára tó lágbára tó jẹ́ pé ní tó ti sọ kalẹ̀ ó tó nǹkan táwọn èèyàn fi máa ṣe kí ni tó fi máa ṣe tí wọ́n ń ṣe lẹ́yìn rẹ̀ nígbà tó fi wà láyé nígbà tó kù láyé tán ó ní wa man yuhibbuni wa man yarani fi jannatil khuldi bila buhtani ó lẹ́nikẹ́ni tó bá fi lè nífẹ̀ẹ́ mi wa man yarani ẹni tó bá fojú ara rẹ̀ rí mi báyìí fi jannatil khuldi bila buhtani irú ẹni bẹ́ẹ̀ yóò wọ àlìjánà ti gbére ń ni bèlà àbùkùtà ni kò sí ọ̀rọ̀ o. ó ní ó tó fi kún pé rọ òun náà ti àrè pé ni irọ́ làwọn yóò pè ó bá fi kún pé bèlà àbùkùtà ni kèsì rọ irọ́ sì ni irọ́ tó tóbi jù nínú gbogbo ni nítorí pé ànábì sallallahu alaihi wasallam ó dá lójú pé ànábì ju Ibrahim yá lọ ànábì pé wà máa yóò hébù ní wà máa yàrá ni ó kàn fẹ́ràn mi lásán ẹ̀ẹ́n ó kàn rí mi lásán ànábì ò sọ bẹ́ẹ̀ tó àìpé lè bá ń bẹnú ẹ̀sìn ni inú àwọn tó fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam inú wọn ni ọ̀nkù ànábì ẹ̀gbọ́n bàbá ànábì wà Abu Talib ó fẹ́ràn ànábì ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ràn ànábì tó kò ní torí ẹ̀kọ́ wá wà lìjánà tó bá díjọ́ gbíjà kìyàmá nígbà tí ó gba ìsìláàmù tó bá jẹ́ pé wàmọ́ yàrá ní ẹni tó bá fojú ara rẹ̀ rí mi báyìí ẹ́ òun náà lábẹ́ fi jọ́ọ̀jì ni àwọn àbújáàlì ó wà lìjánà àwọn àbúlàábì ibá àwọn náà sáà fojú ara wọn rí ànábì sallallahu alaihi wasallam àwọn kèfèrí wọ́n fojú wọn rí ànábì sallallahu alaihi wasallam á ti rí i pé gbogbo àwọn nǹkan báyìí ìlà ojú ọ̀nà àtẹjùkalẹ̀ fáwọn èèyàn ni nígbà tó wá la ojú ọ̀nà yìí kalẹ̀ fáwọn èèyàn tán ẹ́ àwọn èèyàn wá ń ṣe kí ni àwọn èèyàn náà wá ń tọ ojú ọ̀nà ńgbà tí wọ́n lọ tán wọ́n náà ló bá tó fi jẹ́ pé ńgbà tẹ bá rà wọn sọ pé ya Sheikha Ibrahima gáwúsùn líliwàrá àgídí ní ìdìgẹ́ ìsìkà wálé mùná tẹ́ǹfìlì karọ̀ àwọn táwọn náà bá wá ń pè pé mo pè rẹ Sheikh Ibrahim gáwúsùn líliwàrọ̀ ìwọ tó o máa gba gbogbo ẹ̀dá là àgídí ni wàá gbà mí là ìdìgẹ́ ìsìkà pẹ̀lú gbàlà rẹ̀ wálé mọ̀nà tẹ́ǹfì kárọ̀ èròǹgbà mi àádáadáa ayé gbogbo tí kólé yà káàkiri kò tí ẹ jẹ́ ń súnmọ́ ṣe mọ̀ pé tí èbá ti fẹ́ wọ́n ti bárùn nǹkan báwọn lọ́wọ́ lọ́wọ́ ta ni lọ́wọ́ ẹni tó jẹ́ ṣé wù wọn àwọn náà ò ní ṣe bẹ́ẹ̀ nígbà táwọn sàábì ò bárù ẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ kọ́dà àtà àfọlá ànábì tọrọ ni àwọn sàábì ò fọlá ànábì tọrọ nígbà sallallahu alaihi wasallam nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi ti wọ́ọ̀nù wọn kánabi tó kù láyé anabi ní anabi ní látùtìrú ní kàmá àtúrọ́tì nasara ibn Maryam anabi ní ẹ má yìn mí láyìn bóró ẹ má gbé mi kọjá ipò tó lọ́wọ́ bá àlekè ọlá gbé mi sí gẹ́gẹ́ bá àwọn kírísítẹ́nì mọ́sí ṣe kíni mọ́sí yin ànábì Isa alayhi salam ọmọ Maryam mọ́sí yin láyìn bóró wọ́n gbé anábi wá jẹ́ yíwa pé ana abdullah ana abdun eh anábi ni kúlù abdul ana abdun anábi ni kúlù abdullahi wa rasuluhu anábi ni ẹ máa sọ pé ẹrú allah subhanahu wa ta'ala wa rasuluhu ẹ sọ pé òjíṣẹ́ rẹ̀ anábi ni tó ń jẹ́nu ẹ̀rí bòmí tẹ́nìkan náà àwọn sàábì anábi tó ní máa ṣá allah wa ṣe onítọ́lọ̀ ọba àlekẹ́ ọlábá fẹ́ kí wà nábì sallallahu alaihi wasallam fẹ́ kí là nábì sọ fún anábi yíjú padà sí ni pé àjàálìta ní lillahi niddan anábì ní sọ fẹ́ sọ mí di orogún Allah subhanahu wa ta'ala ni ẹ ti gbogbo orun kama àwọn anábì ti ń segin ni blọ́ọ̀kù ẹ̀ kánábì tó wani láyé wọ́n náà nínú àdúrà tánábì máa ń tọrọ anábì máa ń sọ pé wasana eré mi ma sọ mi di òòtà fún nǹkan wọ̀nyí ànábì tọ́lọ̀ ọba àlejò lára sí wa ànábì ti kíni ànábì ti di gbogbo ọ̀nà yẹn fànábì tó kù láyé iná ìrọ́pà tó jẹ́ pé ó kéré nínú ẹni tó pe ara rẹ̀ ní mùsùlùmí kọ́lá kó jẹ́ pé nǹkan ń fi ara rẹ̀ ti sára ìsìláàmù ni tẹ́wàá rí pé ànábì lòun lòun sí nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ti kílẹ̀ àwọn ẹ̀síwájú kánábì tó kù láyé so látara àdí eléyìí àwọn tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ kalẹ̀ nǹkan tó kò láyé àbí wọ́n ti gbéra wọn tí kò bẹ́ẹ̀ pé nígbà tí wọ́n táwọn mòrídìí ò bá dé tí wọ́n bá kí wọn wọ́n fèrí kalẹ̀ fún wọn ni nígbà tó ti bẹ̀ láyé wọ́n fèrí kalẹ̀ fún wọn ni ẹ̀yin tó bá ń bèèrè nǹkan ṣé wo ni tó bá ní problem ẹ̀ máa sáà máa pè mí tó bá ti ní problem tó bá ti ń dákọ̀ mi ó sì máa sọ ìṣòro ó sì máa sọ irú àwọn yìí oníṣe irú àwọn tí wọ́n ti ń pèpè lọ síbi ìmọ̀ jọ́sìn fún wọn lẹ́yìn Allah subhanahu wa ta'ala ni irun wọn báwọn ẹ àwọn náà lọ́wọ́ bá àlejò ọlá ń sọ ìpè àtẹ̀yìn àtàwọn tẹ̀ ń pè wọ́n jahannam wọn pátápátá ọlọ́wọ́ bá àlejò ọlá ní inú náà jahannama òun náà ni wọ́n darí sí tó bá dijọ́ gbé dàlùkì yá ma ìlà sàmsókò wìrọt ibẹ̀ láti lọ ọlọ́wọ́ bá àlejò ọlá ní tẹ́ nígbà di pé ọlọ́wọ́ ó wá kó di òrùn ọlọ́run bá àlejò jù sínú náà kó bá lè máa ṣe kíni kó bá lè máa fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń pe òrùn àwọn tí wọ́n jọ́sìn fún Allah wa ta'ala ń sọ yìí ọlọ́run ọba àlekíọ́lá ní ńgbà tó bá ti di pé ànújùm àwọn àràwọ̀ ẹ̀ àwọn àràwọ̀ tá à ń rí lókè sánmà yìí tó bá ti di pé ìtàsàrọ̀ tí ìràwọ̀ bá ti kíni tó bá ti fọ́nká tànásàrọ̀ ẹ̀ àbí tó ti pé ẹ̀ tàtà àkọ̀tọ̀ tó bá di pé àwọn àràwọ̀ wọ́n ti kíni wọ́n wá bẹ̀rẹ̀ sí jábọ́ láti sánmà àwọn àràwọ̀ tá rí lókè tó jẹ́ pé ọlọ́run ọba ó lóun fi àwọn àràwọ̀ yìí olóhùn fi ṣe gíní kí lóhùn fi wọ́n ṣe olóhùn fi wọ́n zina ó fi ṣe ọ̀ṣọ́ fún sámà tí oòrùn tó jẹ́ olórí wọn tọ́lọ̀ ọba àlekẹ́ lábá ṣe gíní tó bá ti ká èyí tí ó tẹ̀lé òun náà ni pé àwọn àràwọ̀ náà kí ló kù àwọn náà bẹ̀rẹ̀ sí máa gíní àwọn náà bẹ̀rẹ̀ sí máa jábọ́ nígbà tó jẹ́ pé ibẹ̀ náà làwọn ọba àlekẹ́ ọlá ó tẹ̀síwájú fún oni ní wàídà nùjúmù wàídà kàwáàkìbù ń tásàrọ̀ àwọn kàwáàkìbù àtàṣùpá kílẹ̀wọ́pọ̀lẹ̀ àti ìràwọ̀ àti nájímù àti káwọ́kàbù àwọn méjèèjì wọn a máa ṣe kíni wọn a máa túra wọn òun náà ló pàá tó jẹ́ pé inú àwọn onítafsir a rí pé wọ́n ní ọlọ́run ni níbòmí ó ní wáyé dáríkà wá kí bú ń tàtàrọ̀ inú súra mi tí ọlọ́ọ̀bà àríkọlá ní ìgbà tí ó di pé gíní tí ó di pé àwọn ìràwọ̀ tẹ́ríhun tí wọ́n bẹ lókè hun ẹ̀rí kan máa ti gíní wọ́n bá máa jábọ́lẹ̀ wáyé dáríkì báàlú sùyìrọ̀ ọlọ́ọ̀bà àríkọlá nígbà tí àwọn òkè gbogbo àwọn òkè gbogbo yóò di nǹkan tí ó kú dànù òkè tó múlẹ̀ lọ́wọ́ tó pé òun náà lọ́lọ́wọ́ bá ló fi ṣe ló fi múlẹ̀ lọ́wọ́ ó jíwé fún anú súra mínú al-Qur'an ó ní wal jibala arsaha ọlọ́wọ́ bá alékí ọlá nígbà tó dálẹ̀ tán kí ilẹ̀ ọmọ ma mì mọ́ wa lẹ́tẹ̀ ó wá mú òkè ó wá ọlọ́wọ́ bá wá fi mú ilẹ̀ dúó ó ọlọ́run bá lè kí ọlá fi àwọn òkè ó wá fi wọ́n ṣe àwùtáàd jámù wátàd ó fi wọ́n ṣe peg ìkàn ó fi mú ilẹ̀ ilẹ̀ dúró káàkiri òun náà ni ò jẹ́ kílẹ̀ ọmọ ṣe kíni kílẹ̀ ọmọ mi wá alẹ́tẹ̀ àǹgbà tó bá jọ́gbìdà kí máa bá dé gbogbo òkè ń yóò kà di nǹkan tí ó tí ó kú dànù papọ̀ mátẹ́gùn ẹ̀ wá ní rí kò ní sí nǹkan kan ń jókè má ọjọ́ òbí dàlì kìámọ̀ súnmánu ọlọ́run bá dìkẹ́ ọláwá kí ni wọ́n ní tí ti oyún ràkúnmí tí ọdún màálù nínú àwọn ẹranko tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá dání oyún tí wọn àwọn a máa lóyún kóṣù mẹ́sàn-án nígbà tí èèyàn lóyún náà ni àmọ́ ràkúnmí oyún tí ẹ tún ju kíni lọ ó ju ti ó ju ti màálù lọ ọlọ́run ọba àríkẹ́ ọlá wá ní wàyí ìdálẹ̀ ìṣàrò nígbà tí ó bá di pé àwọn ràkúnmí tí wọ́n lóyún tóyún wọn ti wọ bí oṣù mẹ́wàá tó wá wá di pé ó tè láti wa wá pa àwọn làǹkúmí ò ti ẹni kankan ọ̀yà sí wọn mọ́ nítorí pé àwọn làǹkúmí yẹn àwọn àsìkò tí làǹkúmí ní eléri ni àwọn làǹkúmí tí yẹn máa kẹ́gẹ́gẹ́ ni pé ah ibẹ̀ nu yín o ẹ má fọwọ́ kan o ẹ wo fún ẹ máa wo omi fún ẹ pẹ́ gẹ́gẹ́ nítorí pé ipò tó wà ó wà ẹlẹgẹ́ nítorí pé ipò tó wà ipò tó tún ni tó ọ ni ọlọ́run bá dé ẹwà rí ohun ti bí ràǹkúnmí tó yìnbọn ti wóṣù mẹ́wàá bó ṣe wọ́n tó lọ́dọ̀ àwọn lárúbáwá yìí ó tè láti oníkálùkù òtí ẹ̀mí rántí tí ń jẹ́ ràǹkúnmí má oníkálùkù ó pa á tì ó pa gbogbo àwọn nǹkan yìí so eléyìí túmọ̀ fún wa pé gbogbo nǹkan tó jẹ́ dúkìá àwọn dúkìá olówó iyebíye yáà ìlẹ́fẹ́lẹ́ ilẹ̀ ọmọ gbọ́dọ̀ mójútó fúnra mi ni ààyìn gbọ́dọ̀ fẹ́lẹ́ ilẹ̀ o àkọsẹ́ tó lè mójútó ààyẹ̀ lè mánéjì ẹ̀ nínú ọmọ gbọ́dọ̀ mánéjì ẹ̀ àtijọ́ ọgbẹ́dà kìyàmá wọn káàdù kó pa ogbó ẹ̀jì ni ẹlòmí ò lè lọ nítorí bísínẹ́sì rẹ̀ yá ṣe bísínẹ́sì mi ní sí kàn wá ta ogun kan sí nígbà tó bá sí láyé máa ń kọ́ nígbà bá dé kọ́ tó jẹ́ pé gbogbo nǹkan pátápátá tó jẹ́ eléyìí ń dá wa padà lọ síbi súrà tá a ka gbẹ̀yìn lánàá nígbà tó lọ́wọ́ bá alekí ọlá ń sọ̀rọ̀ nípa ọjọ́ gbídà kìí àmà náà ọlọ́wọ́ bá alekí ọlá ròyìn rẹ̀ fún wa pé bọ́jọ́ wa ummihi wa abihi ọmọ nìyẹn ó máa sá fún yẹ kọ́dà yóò máa sá fún bàbá tó bí kò ní rí o yóò rí wọn o àmọ́ òun náà máa sá fún wa wa sahibatihi wa banihi ìyàwó ẹ̀ bó ṣe rẹwà tó yóò máa sá fún àtàwọn ọmọ tó bí ọlọ́wọ́ bá lè jẹ́ lánàá ìkú lè múrí ìyìn yau máa ìdí mí ni hún ṣáàlù yòókù ní irú ẹ̀ náà ni ó tẹ̀lẹ̀ pẹ̀lú wàyí ìdàrí ìṣàrù ó ti láti ó ń kálukú ìṣẹ́ṣẹ́ yẹn wà ń jọ yẹn ó kọjá agbára kọ́dà ó kọjá pé ó ń wá ìra wọn ìwọ̀n àhóhò báyìí sàlàyé fúnra wa lánàá nígbà tá anábì sallallahu alaihi wasallam sọ fún wa wọn sàábé pé wọ́n gbé ìdè lọ́jọ́ gbéjà kìyàmà o ẹ̀ hufat ẹ̀ ní wọ́bàtà rọ́t ẹ̀ wà ní hòhò mùsàd ẹ̀ máa fẹsẹ̀ ẹ̀rìn búrùlà wọn ò ní dábẹ́ fún yín gbogbo ẹni tí wọ́n ti dábẹ́ fún yóò ṣe kí ni ẹ̀ jọ̀lọ̀jọ̀lọ̀ rẹ̀ ń adọ̀dọ̀ òun yóò ti padà síbẹ̀ àìjà wa sọ fún anábì sallallahu alaihi wasallam pé à báwọn èèyàn máa wo ara báwọn àwọn èèyàn ní máa wo òwò ara wọn báwọn anábì jọ fún pé ìṣẹ̀lẹ̀ ọjọ́ ògbédè alìkìyàmà yóò tó ní lẹ́rù ju kí ọmọ wá ní fẹ́ni ìwọ́gán fún ààrẹ ọmọ kó wẹ̀wù ìwọ́gán fún ààrẹ ọmọ kó wọ bàtà ọmọ kó wọ ṣòkòtò dípò kó mọ ààrẹ nìkan wò pé ẹ̀yìn lágbájá ìkò tí ẹ wọ ṣòkòtò ẹ̀yìn lágbájá ìkò tí ẹ wọ bàtà nígbà tí ẹ̀yìn bá rújú ráyè ọlọ́run bá àlejò lá ní wà ìdàlì wùhúṣù húṣìrọ̀t ọlọ́run bá àlejò lá ní gbogbo àwọn ẹranko alwahash ìpìlẹ̀ rẹ̀ o náà ni àwọn ẹranko tí máa ń sekínì àwọn ẹranko tó burú tí máa kóṣù tabáyàn àmọ́ àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní gbogbo àwọn jawab gbogbo dábà pátápátá inú tafsir àfá Abdullahi ibn Abbas wọ́n ní kọ́dà hatta zubab kọ́dà tẹ́ dérí àwọn etí ọlọ́wọ́ bá lékè ogun ọjọ́ ọlọ́wọ́ bá lékè ogun gbogbo ẹranko pátápátá yóò kó wọn jọ tí o ọmọ fojú pé dé kó wọn jọ tán ọlá yóò fún ẹranko tó wọn ní ìdí òbí jà ẹranko tí ò ní wo tí ò wo

kọ́lá tẹ́ dérí àwọn ẹranko tẹ́ dérí àwọn nǹkan kéékèèké táwa ń ṣe kí ni táwọn kan fẹ́ tẹ̀tẹ̀ mọ́lẹ̀ pa alẹ́kẹ́ ọlálòwò ní sàbòsí láàrin wọn ọlọ́run alẹ́kẹ́ ọláró ìfún wa nínú suratul Naba nígbà tó náà san tó bá di jọ́ta ń sọ yìí ọmọnìyàn yóò máa wá sọ pé ya laitani kuntu turaba ọmọnìyàn yóò máa wá sọ pé á ah, ó mọ̀ sí fún mi o á ah, tèmi mọ̀ bá mi lónìí o ya laitani kuntu turaba á ah, èmi náà bá ti ṣe kíni èmi náà bá ti wọ́n ní ọlọ́run bá ti ṣe mí yẹ̀pẹ̀ kí n tẹ̀ mọ́ jẹ́yàn láyé kí n má jẹ jẹ láyé kí n wà lára bí iyẹ̀pẹ̀ lẹ́lẹ̀ lásán sàgbéyẹ̀pẹ̀ kìí ṣe mùkálàfù

nígbà táwa ti wà láyé ló ti sọ fún wa pé iná àbálìjánà ni o ẹmú kanú méjèèjì ìwọ́n tó bá mọ̀ pé àlìjánà ni ma ti sẹ́ ó ti là ọ̀nà rẹ̀ kalẹ̀ fún ọ ìwọ́n tó bá sì mọ̀ pé akóòsì ni wọ́n fẹ́ gbà wọlé ní tiẹ̀ ẹ́ ìwọ́n máa ṣe kí ni wọ́n náà bẹ̀rẹ̀ sí máa ṣe látàyé ọ̀nà ọba àdìkẹ́ láti júwèé rẹ̀ fún wa èsì wá sí níwàá nìyí tó wà ní alẹ́ta ní kúndù sùrọ̀ èsì ẹ̀rọ̀gbà tó wà láyé ẹranko náà ló wá ń tà máa ń ná pé kó wá dì nítì ọlọ́run bá àlékí ọlá ní gbogbo àwọn ẹranko pátápátá ọlọ́run bá àlékí ọlá òsì kìíní ṣọ́ṣẹ̀ rọ́d nígbà tó ọlọ́run bá àlékí ọlá bá kó wọn tó bá kó wọn jọ ọlọ́run bá àlékí ọlá ní wa idhal biharu sujjirat gbogbo àwọn búdò ńláńláńlá gbogbo àwọn ibúdó láńlá tààríun ẹ̀yìn káàkiri táàmà wò pé ah odò ló fẹ̀ tó báyìí ọlọ́ọ̀bá àlékí ọlá ní gbogbo ẹ̀ pátápátá wàyí dàlìbì haru sujirat nígbà tó bá di pé àwọn ibùdó yìí ó wá di nǹkan tí ń kóná odò tó mi ń bẹ́nu ẹ̀ àwa rí pé iná ni wá ń segin ni iná ni wá ń kó sọ̀kọ̀sọ̀kọ̀sọ̀kọ̀ tí ò sómi kankan mọ́nu lẹ́lẹ̀ gbogbo mi ti ń bẹ́nu lẹ́lẹ̀ ti gbẹ ó wá di pé àwọn odò yìí àwọn ibùdó ńláńláńlá yìí ó wá di pé wá di kíni ó wá di pé nǹkan tó gbẹ àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé ibùdó tá à ń sọ yìí bóyá ìta wà nítòsí wa là ń kà kún pé àwọn ibùdó wọ́n ní gbogbo ayé tá a wà ń bẹ̀ yìí wọ́n ní tá a bá dá gbogbo ayé tí mẹ́rin odò ló kó mẹ́ta ń èyí tó kù ni àwọn ibi táwa ń sọ pé ọ̀tàn ibi táwa mánéjì táwa ń rò pé á ah, ilẹ̀ ló fẹ́ lọ yìí odò òun náà ló kó ìdá mẹ́ta nínú ìdá mẹ́rin tá bá dá gbogbo ayé tá bá dá sí mẹ́rin gbogbo ẹ̀ tí wàá tó yìí ọlọ́wọ́ bá àlejòlá ní wàyíṣàlìbìhárù sójìrọ̀ nígbà tó bá di pé ọlọ́wọ́ bá àlejòlá ní kí àwọn odò kó máa ṣe kíni kó máa kóná àwọn Yorùbá máa sọ pé tó bá níná jó lórí omi wọ́n ni ó ní kérú máa sọ pé náà jó lórí omi ó wà sọ fún mi pé ẹ èyí ọ̀rọ̀ ara wa nu nítorí pé omi àbí omi náà láàmà pé máa ń ṣe kíni ẹ̀ wọ́n lómi ní máa kóró náà bí náà bá ti owó ṣe jẹ́ omi náà láàmà sọ pé ẹ̀dá mi sí àwọn alóná ń jó lórí omi àbí ọ̀rọ̀ ọjọ́ gbídà kìí àmọ̀ kọ́ o iná ó jó lórí omi o iná ó jó débi pé kò tiẹ̀ ní sómi má rárá ọlọ́run bá lè kí ní nígbà tí irú eléyìí bá tẹ̀lẹ̀ wà ìdá nufusu gbogbo ẹ̀mí pátápátá zuwijat ńgbà tá a bá ń to ẹ̀mí papọ̀ máa asùnáàfì hà ha tá a bá ń to àwọn ẹ̀mí papọ̀ máa wọn tá bá wọn awọn èèyàn a máa tò sáfù ni ayé nìsín ajọ́rò papọ̀ mọ́ra wa ní yàrá kan èèyàn bú ma bẹ́ẹ̀ èèyàn rí bẹ́ẹ̀ fẹ́ láyé tá a yóò rọ̀ fún gbogbo wa bí ti bẹ́ẹ̀ ẹ̀ òun náà lóbi omi gbogbo àwọn ìdẹ̀kùn tó lọ́wọ́ àdékẹ́ láti fún torí pé àjọ sí kíni àjọ rò papọ̀ mára ni àjọ ń gbé ni bí irúgbìn yóò bá jáde yóò jáde fẹ́yàn bú yóò jáde fẹ́yàn rí láyé tá a wà ń bẹ̀ yìí àmọ́ tó bá dijọ́ gbídà kí á mọ̀ tó lọ́wọ́ àdékẹ́ láti sọ fún wa pé wàyídà nùfúùsù zuwijat gbogbo àwọn ẹ̀mí kọ̀ọ̀kan tó bá àdékẹ́ yóò mọ̀ afáwa ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní tuma zuwijat òun náà ni pé yudammu kullu sinfin ila sinfihi gbogbo ìran kọ̀ọ̀kan ẹ̀ á máa tó máa gíní á máa tó máa gíní wá bá mu ni ọ̀rọ̀ pé fámìlì mi lélẹ́yìn ẹ sáàjò wọlé kọ́lá bí o tiẹ̀ qualify ẹ̀ wó tèmi máa la tẹ̀ǹkọ́rọ̀ ayé nù ó lẹ́bùrò sí wá pé ẹ yóò padà máa wá wá

ẹ́n ọlọ́ọ̀bá alékiọlá ní àmà sí gíní àmà tó wọ́n papọ̀ wọ́n ní irú ayà yìí náà lọ́lọ́ọ̀bá alékiọlá sọ fún wa nínú alukur'an lọ́lọ́ọ̀bá alékiọlá ní ọ̀ṣọ́rù lẹ́bí iná zọ́làmú wa azwaja àwọn tí wọ́n sí gíní àwọn alábòsí ẹgbẹ́ wọn dìde àtàwọn azwaj àwọn asna yàní àwọn tí wọ́n jọ sí gíní àwọn tí wọ́n jọ rí bí ara wọn ẹ̀tù wọn lọ́tọ̀ọ̀tọ̀ sọ̀rọ̀ àwọn balẹ̀ kí ọlọ́run ní da gbogbo ẹ̀ tó bá jẹ́ òkúta lè kíyàmá yóò sọ ní gbogbo ẹ̀ jáde yóò yọ ìyàgbò jáde látara ọkà bàbà ọlọ́run balẹ̀ kí ọlọ́run yọjọ́ òkúta lè kíyàmá fún adé bíi pé àwọn táwa ń wò léyàn rẹ àwọn táwa ń wò léyàn rẹ yíyá yìí láyé táwa ń bì ẹ́ á sì máa rí pé kíni àti èèyàn bú ni wọ́n àwọn Yorùbá ọ̀nà ni ó máa ṣe ọ́ ọ̀nà ni ó tún máa gbà ọ́ ọ̀nà ni ó tún máa ṣe ájò rẹ̀ kí a tẹ́ẹ̀dí wá ṣe báyìí tẹ́ẹ̀dí wá wá káàkiri àbẹ́ lọlé rédíò ní ọ̀nà ló ti gbé ìmúníkà àmọ́ tó bá dijọ́ gbé dàlì kìyàmà ọlọ́run ọba fún wa anábì ní tó bá dijọ́ gbé dàlì kìyàmà àwọn ará alé iná jahannama wọn ó pe ti arákùnrin kan ìpè alákùnrin tàà ń sọ yìí ìfun rẹ̀ nígbà tó bá tíná bá bẹ̀rẹ̀ sí jó ìfun rẹ̀ ó wá jáde ẹ́n yóò máa wá kórì báyìí nínú náà àwọn èèyàn wá pé tì pé é tẹ́lẹ̀ yìí ẹni táwọn èèyàn wá pé tì yìí yóò wá jẹ́ ara àwọn èèyàn tí ṣe kíni àwọn èèyàn ńlá gbà tàbí wà láyé àwọn onímímà àwọn èèyàn máa sọ fún alágbájá bóòlù ọ̀rọ̀ ìṣe wá rí báyìí àti ẹ̀gbọ́n ti wá sáà yàrá kúyà wà láyé bóòlù ti ṣe wá rí báyìí

èyí kà ń pa yín láti ẹni èmi èé ẹwọ̀n kaba àwọn àfa ọ̀rọ̀ ẹnu wa ni ẹ wò wà wà táfà bá ti bọ́ ẹ̀ débi pé ọ̀rọ̀ ẹnu mi ni ẹ ẹ sí ọwọ́ mi o ẹ fún o nítorí pé téèyàn bá ń pèèyàn sí dáadáa ẹ ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ sí déédéé pẹ̀lú tí ó lọ́dọ̀ tiẹ̀ àlekíọ́lá ń ẹ̀kẹ́ gan àlekíọ́lá wọ́n ni atamuruna an-nasa bil birr wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun wọ́n náà ló ń ti wá sí ẹmọ́sẹ̀ bọ̀ fáwọn èèyàn wọ́n náà sì ní ẹgbọ́ tó ń sin kọ̀rọ̀ yàrá rẹ̀ wọ́n náà ló ń ti wá sí ẹmọ́sẹ̀ bídíà fáwọn èèyàn wọ́n náà sì ń ṣe bídíà wọ́n náà ló ń ti wá sí ẹmọ́mutí fáwọn èèyàn níta ó gbé káńtà

tòkè yẹn bá nílò àká ó sì máa ń pè àwọn èèyàn sí dáadáa ó sì máa ń pè àwọn èèyàn sí àlìjánà èyí tí ó wàá ṣe kíni tí ó wàá gbàgbé ẹ̀mí ara rẹ̀ wọn wà ní ọmọ pé oúnjẹ fáwọn èèyàn wọn wá ń pé oúnjẹ fáwọn èèyàn wọ́n sì gbàgbé tara rẹ̀ so ọlọ́run bá àlékẹ́ láti júwe wọn fún wa ìpè tó bá ti jọ gbé jàlìkì yáàmà àwọn tí wọ́n jẹ́ ìpè àwọn rí bákan náà ọlọ́run bá àlékẹ́ ọlá ní àwa tò wọ́n papọ̀ kò ní dàrú tó bá díjọ́ gbédà kìyàmà ayé náà ló ti lè dàrú òun náà ló fà tó fi jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí òun náà ló fà jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam wọ́n wa pẹ̀lú àwọn nǹkan tá a mọ ní ti máa ń ṣẹlẹ̀ láwùjọ wa dáadáa ká máa sọ pé lágbájá ọmọ àlìjánà ni lágbájá ó ti dá wa lójú kó ti wà nínú àlìjánà ànábì ni ẹ má máa sọ bẹ́ẹ̀ ànábì ni ẹ ìdájọ́ ti yín nù fi dájọ́ ó dọ̀ ọlọ́wọ́n bá àlejò ọlá Usman ibn Maz'un alayhi rahmatullah ìkan nínú àwọn ó tún jẹ́ ẹbí ànábì inú àwọn tí wọ́n kọ́kọ́ kú nígbà ìsìláàmù ni ìkan nínú àwọn sahabiyat nígbà tí wọ́n ń sin ó wá ní ah òun jẹ́rìí ó sì dáhùn lójú pé laqad akramaka ah ọlọ́run ọba àlekí ọlá ti tán ọlé ànábì ní kó má wí ó wá ní ah in tóun mọ̀ bóun ṣe mẹ́ni dáadáa yìí nǹkan yìí tó wá gùn tó dáhùn lójú òun tó wá sọ wí ní wọ́n wí

kò sí ẹ̀ta abẹ́ ṣe táwọn aṣọ kó jọ wá lójú tàbí aṣọ pé ọkàn tiwa ti balẹ̀ gẹ́gẹ́ bọ́ka àwọn súnfí sí máa balẹ̀ wọn ọkàn wọn balẹ̀ lérí àwọn ṣé wọn débi pé wọn wà ní ah, ọlọ́mọsá bùn alábàákà ṣé wùbá yìí à ah, sábà wọn gbóyè alábàákà bẹ lára rẹ̀ ọlọ́mọsá wọlá ṣé wùbá yìí subhanallah ṣùgbọ́n àwọn nǹkan báyìí nísìnyí nínú àwọn nǹkan tí ò lẹ́tọ̀ fún ẹni

ànábì dákun kó mọ̀ jẹ́ òkájá nìkan ànábì dákun èmi náà bá ń bẹ́ wà ń bẹ́ ànábì ní sábà kọ́kà bí ha òkájá ànábì ní òkájá ti gíní ó ti gba rẹ̀ ó tún mí ẹwọ̀ irú àwọn báwọn àwọn la máa fọwọ́ sọ̀yà àwọn àlè máa sọ pé a pẹ̀lú ìrótà Ànábì sallallahu alaihi wasallam fún wa o ipé àwọn báyìí o wọ́n wà nìjánà àmọ́ká ma ló ṣúọ̀ fún lágbájá ẹ̀dàkùn ẹ̀jẹ́ ká jìnà sí irú ẹni gbọ́dọ̀ táwọn èèyàn ń lò tí wọ́n sọ pé lágbájá almarhum ẹni tó ti wà almarhum náà ni pé ẹni tó ti gíní ẹni tó almarhum káfí inṣáàlá almarhum inṣáàlá

ọlọ́ọ̀bá alékiọlá ní tó ìlàjì nígbàtí wọ́n bá ń béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí àwọn míì ká ní sáàlàtì ike nígbàtí táwọn ọmọ yẹn bá ń ṣe kíni ọmọ tí wọ́n rì mọ́lẹ̀ láàyè nígbàtí máa ń béèrè ẹ́ àmọ́ jùmùhúrù ká ní tó ìlàjì nígbàtí wọ́n bá ń bi ọmọ òun wọ́n bá ń béèrè lọ́wọ́ ọmọ òun kí tí wọ́n fi pa ọ́. àwọn míì sọ pé à ẹni tán pa èsì tá a tún wá mọ sí kínni èsì tá a tún wá mọ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ṣe. bẹ́ẹ̀ lómi bá béèrè eléyìí òun yóò bọ́ ọ̀gbọ́dọ̀ mọ sí kínni yóò gbọ́dọ̀ bá mọ béèrè rẹ̀ nítorí pé Yorùbá náà máa ń lorú nǹkan báwọn lójú ẹni tó na ọmọ kékeré yóò máa sọ fún kí á lọ sí fún ọ tó fi á lù ọ tó fẹ́ sí ọ lè ṣe báyìí kò bí ẹni ọmọ o igbe kí ló ṣe fún kí ló ṣe fún ọtọ́bí jẹ́ ẹ̀ṣẹ́ léṣe yóò máa bí ọmọ pé alimazulum ẹ̀tọ́ sàbòsí fún ó tún wà mọ̀ bí àti ń bẹ́nu Yorùbá náà lójú alábòsí lójú ẹni tó pààyàn àwọn tó rí àwọn èèyàn mọ́lẹ̀ láàyè so ìlà ọlọ́run máa bí wọ́n lórí lójú àwọn tí wọ́n rí wọn mọ́lẹ̀ pé kí ló ṣe gan èé ṣe tó fi wá ṣe kíni tí bí ayé ìdá mi ń kùtì láti ẹsẹ̀ wọ́n ló tẹ̀ wọ́n. àwọn lárúbáwá síwájú kí ìsìláàmù tó dé àwọn lárúbáwá kórìíra obìnrin wọn ò fẹ́ obìnrin rárá ẹ̀ṣẹ̀ tó fèyí sì tẹ̀ wọ́n òun náà ni pé wọ́n rí i pé obìnrin ò dàbí ọkùnrin obìnrin ò lè ṣe wàhálà bí ọkùnrin wọ́n lóbìnrin ò lè dìfẹ́ǹdì fámílì tógun bá dé nísìn obìnrin ò ní gbé dà wọ́n lóbìnrin bó ti wà ó nísìn ẹ̀ kò ní mówó wá ẹ̀ mà náwó lé lórí ni lẹ́gbàdé bá ti bí jíjẹ rẹ̀ ẹ̀ mímu rẹ̀ ẹ̀ mà wá jíjẹ fún ẹ̀ mà wá mímu fún ńgbò bá wá dàgbà tán ńgbò bá ṣe retí tán ẹ̀ àwọn nìkan bá tún dé sàlámù àlékún ẹ̀rá kan àwa tọrọ ọmọ yìí ni gbogbo àwọn tí ń bí àwọn alábàá nínú o èmi ó ṣe wàhálà kalẹ̀ ọbẹ̀ ah, fún alábàtà orògbó mi ló mú kú ni ẹ nígbà tó wà ní oyún nígbà tá à ń tọ́jú ẹ̀ nígbà tí ń jakun mú ẹ wàá gbẹ̀fẹ̀ ń gbà wọn nígbà tí wọ pátákì tí ń fa alala sẹ́nu ẹ nígbà wá di kó ti wá ẹ wá dé nìsín ẹ wá lẹ̀ fẹ́fẹ́ èyí ò ní máa bí àwọn alárúbáwá nú.

ìyàwó rẹ̀ mọ̀ bímọ àkànbábo tó máa sọ pé abo báyìí obìnrin ló bí báyìí ẹ̀ dọ́là wájú òwú mùsùlùmá ojú rẹ̀ ó sì yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ ojú rẹ̀ ó sì dúdú látara pé kíni látara ìròyìn tí wọ́n fún péyàwó rẹ̀ bí obìnrin inú wọ́n sì bẹ̀rẹ̀ sí bàjẹ́ títẹ̀lẹ̀ ìbára tẹ̀lẹ̀ títán ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá ní yẹtàwárọ́ min alqawmi min su'i ma bushira látara ìróbànújẹ́ tán fún ìróbànújẹ́ ni o bad news o náà ni obìmọ obìnrin jẹ́ fún wọn nígbà wọn tọ́mọ fún un níro ìtàn ọlọ́ọ̀bà àlekẹ́lá ní yatawara minal qawm yóò máa rìn lọ́sàn-án látara ìtìjú látara ìró tí fún pé yóò wá jòkó ìbẹ̀rẹ̀ ní ti wá máa wo pé ayùmùsíkùhù amúyẹ̀dú sùhù fìtùrọ̀m yóò máa wá contemplate ṣé kí n gbà á ni ṣé n gbà á bẹ́ẹ̀ kí n gbà tìjú mára ni ah, oní bú oní re àbí bí ọ̀bá náà sí mọ́sánlá pọ̀ ni wọ́n ní wọ́n lọ́jọ́ kan náà ni wọ́n fi mí sí ẹ̀yẹ́ àwọn èèyàn mọ́sẹ́ nígbà tó wáyá tí ó padà kó ń lẹ̀lẹ̀ yóò máa wá contemplate lórí pé ayùmùsíkùhù tí kí n gba ọmọ yìí bẹ́ẹ̀ kí n máa tọ́ ni àmì ẹ̀dù sòhò fi tòrọ̀ àbí kí n ṣe kíni àbí kí n sì pa kí n sì pa kárapọ̀ kí n bò mọ́lẹ̀ láàyè kí n rí mọ́nú yẹpẹ̀ wọ́n níbi tí ọ̀dájú ibi tí ọ̀dájú bá àwọn lárúbá dé ń gbà wọn wọ́n níbi máa gbé yẹpẹ̀ báyìí tí máa gbẹ́lẹ̀ tí ń sọ yígà pẹ̀lú kí báyìí bí yẹpẹ̀ bá tá sínú gbalẹ̀ gẹ́yọ́ tó gbánú kó bẹ́ẹ̀ àwọn ẹranko tó jẹ́ pé wọn ò ní làákàyè ẹ́n tí ọmọ ẹranko bá kú bẹ́ẹ̀ bá fi èsì tọmọ ẹranko bá kú tẹ bá bá gbé ọmọ rẹ̀ tẹ bá fẹ́ bò ó mọ́lẹ̀ lójú rẹ̀ láàyè ẹ̀ ló kú ẹranko máa tẹ̀lé yìí ni tẹ gbé ọmọ rẹ̀ tó ti kú yóò máa ké yóò máa ké tẹ̀lé yìí kọ́lọ̀ máa pàrà bí tó rí pẹ́ bò máa ń tó jẹ́ pé yóò máa ké kó tó wá di pé díẹ̀ yóò wá kú ònù làákàyè rẹ̀ kádọ́wà sọ pé èèyàn kádọ́wà sọ pé èèyàn tọ́lọ̀ ọba àlékiọlá tó dálà ká ìmá òun ni wà dájú dé yóò wà mú ọmọ ọmọ yóò wà á dìdì láàyè wọ́n lásìkò tá ń sọ yìí èyí ni ò bá rí láàyè tó bá di pé ó wá ṣe kẹ̀kẹ́ wá dàgbà tí wọ́n bá fi lọ́kọ bí ìgbà tí wọ́n fẹ́ ó gba ẹ̀ ní gbé lọ lásán wọ́n gba gbogbo owó tí wọ́n ná lé lórí orú àwọn nǹkan wáyé nígbà tí ìsìláàmù dé ìsìláàmù pa gbogbo ẹ̀rẹ́ fún wa anábì sallallahu alayhi wa sallam anábì mú òfin wá fún wa láti wá pa gbogbo orú àwọn nǹkan rẹ̀ ká bí ọmọ obìnrin ẹ wá wo gbogbo àwọn látànábì sallallahu alayhi wa sallam ròyìn fún wa ní bẹ́ẹ̀ ká bí ọmọ obìnrin ewu náà kú lára jàìlíyà ń kú lára àwọn èèyàn wá dì sí o wàláyé ó kú lára àwọn èèyàn wá dì sí láwùjọ wa kọ́lẹ̀ tó lóun fẹ́ tó lóun gbọ́lọ́gbọ́ tó ní àwọn ah, ṣe súnà ìmọ̀sẹ̀ tẹ́lòmí náà tó jẹ́ pé ìyàwó rẹ̀ ń bí obìnrin obìnrin ló tún bí ẹwọ̀n kaba wọn kọ́dà ẹlòmí ilé torí ẹ ẹlòmí ò torí ẹ ó sì máa yin obìnrin ló dì yóò torí ẹ yóò máa yin obìnrin ló dì nígbà tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ni kópí ọkùnrin wá ó fi sa òní ó máa kò fẹ́ fún mi lọ́kùnrin ni nígbà tó jẹ́ pé ọwọ́ obìnrin ló wà ìtọ́lọ̀ ọba àdékẹ́ láti júwe fún wa ipé yàhábùlì máa yẹ̀ṣáù ìnáṣán wà yàhábùlì máa yẹ̀ṣáù dùkú ọlọ́wọ̀n bá àríkíọlá ní ẹ̀bùn ní gift lọ́wọ́n bá àríkíọlá pè kìí ṣe pé iṣẹ́ kan ló ṣe tó fi dìsáàbù tó gbọ́dọ̀ bímọ ẹ̀bùn ní ẹni tó bá sì wù lọ́wọ́n bá àríkíọlá máa ń bùn lẹ́bùn ó ní tó bá wù ú ẹni tó bá wù ú òun bùn lẹ́bùn iná àṣà ń obìnrin lásán lòun mọ̀ bùn obìnrin lásán ni ọlọ́wọ́n bá mẹ́lòmí yóò wá rú pé á ah, ìwà nílọ lè sáà ìyàwó nígbà tó náà bá wọlé wọ́n bá tún ṣe gíní wọ́n tún obìnrin obìnrin obìnrin tọ̀ tó tún wá fẹ́lẹ̀ kẹta náà yóò padà wá gbà ká mọ́ pé tọ̀ a jẹ́ pé bọ́lọ̀ ń ṣe kọ́nù àníkẹ́ mọ́ fẹ́ yàwó méjì o ẹ̀rí irú eléyìí kéèyàn mọ bí obìnrin kéèyàn mọ bí obìnrin kèé sàrùn kèé ìsàlébù nítorí pé ọlọ́run bá àlékí ọlá ṣe bẹ́ẹ̀ fún inú àwọn ànẹ́bí rẹ̀ ọlọ́run bá àlékí ọlá ṣe bẹ́ẹ̀ fún wa ànábì Shu'aib alayhi salam tọ́lọ́ọ̀bà alẹ́kẹ́lá sọ̀rọ̀ rẹ̀ fún wa pẹ̀lú ànábì Musa inú suratul Qasas ṣe bí obìnrin làwọn ọmọ rẹ̀ obìnrin làwọn ọmọ ẹ̀ èyí wò sí ní kó má ṣe kíni èyí wò sí ní kó má jẹ́ kó má yahabuli Di anabi Yakub anabi Ibrahim aleyhisalaam ẹ̀rí pé ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọlọ́nkùn tọ́lọ̀ máa tó wá fún yàn lọ́kùnrin ọkùnrin ẹ̀tùn wá rí obìnrin náà olóòtú wá máa ṣe gíní olóòtú wá máa wá fíà ní obìnrin gbogbo góòlù ọrùn mi ìta ní ọmọ wá lò gbogbo yẹ́yà rìn kí ìta ní ọmọ wá lò obìnrin náà máa tó náà máa sọ̀sọ́ fún ọlọ́run zukranan wa inaza tó bá sì wọ́n náà bá lè nígbà míì yóò wá pa papọ̀ mi ṣe ń bí ọkùnrin òun náà ni wọ́n bí obìnrin obi ọkùnrin obi obìnrin obi ọkùnrin obi obìnrin ọlọ́wọ́ bá lè wa lára sáré lára anábì wa Muhammad sallallahu wa sallam anábì lọ́kùnrin anábì lóbìnrin

nínú àwọn ìyàwó ànábì àwọn sahabiyat aisha radiyallahu anha òun là ànábì sallallahu alaihi wasallam fẹ́ràn jù wọ́n bí ànábì ànábì sallallahu fẹ́ràn jù ànábì ní aisha ni wọ́n ni wa mina rijal ànábì ní abuha nínú àwọn ọkùnrin kọ́ ànábì bàbá rẹ̀ mú fẹ́ràn jù bánabi ti fẹ́ràn rẹ̀ tó ń aisha òbí ma o aisha òbí ma rárá láfẹ́ nìkan wà láfà ànábì sallallahu alaihi wasallam nítorí pé ànábì náà ló fẹ́ láti ọmọge láti kékeré ànábì ti fẹ́ ẹ́ wọ́n èyí sì fẹ́yàwó ànábì lẹ́yìn wàtá ànábì bá ṣe kíni lẹ́yìn wàtá ànábì bá lọ tán àwọn ànábì ọlọ́run ẹnìkan ìfẹ́yàwó wa ọ̀nà làwọn ẹlòmínà fẹ́ máa ń ṣe láwùjọ lónìí wọ́n ni wọ́n fẹ́yàwó ọba ẹ́ tí àwọn ọba kún wọn ni wọ́n ni wọ́n wà sí so ànábì ọlọ́run nìkan lélẹ́yìn ni wọ́n gbọ́dọ̀ sí hù azwajahu min ba'di ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó wọn nígbà bá lọ so ọlọ́wọ́ bá alékẹ́ lásọ pé òun lòun máa ń ṣe bẹ́ẹ̀ tí wàá ló fi parí ayà wọn ó ní inna rabbaka alimun qadir ọlọ́wọ́ bá alékẹ́ láwá parí ayà wọn pé inna rabbaka alimun qadir àwọn tọ́lọ́wọ́ bá alékẹ́ láwá fi parí ayà nínú àwọn ìròyìn rẹ̀ ẹ́n àwọn náà tún máa ń ṣe kíni òun náà tún máa ń ní àwọn ìtumọ̀ lọ́tọ̀ ọlọ́wọ́ àti láwọn tí wọ́n kọ báhásù ipe àwọn tọ́lọ̀ bá àdékọ́lá fi máa parí àwọn àyà kọ̀ọ̀kan inna Allaha ala kulli shay'in qadir inna Allaha halimun ghafur gbogbo àwọn gbólóhùn yẹn wọ́n wá ń ṣe kíni wọ́n wá fi ṣe báásù kí ni àlákọ̀ tó ní pẹ̀lú tọ́lọ̀ bá àdékọ́lá sọ nínú àwọn ó sì lágbára kó fún lọ́kùnrin kò fún ni inna rabbaka alim ẹni tí ń fún lọ́kùnrin lásán tí ò fún lóbìnrin ó mọ nítorí ọlọ́ọ̀bá àdékọ́lá nímọ̀ nípa ẹ̀ ọ̀sàdédé máa rí bẹ́ẹ̀ qadir ó sì lágbára kó ṣe kíni ó lágbára kó fún lóbìnrin kò fún ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tọ́lọ́ọ̀bá àdékọ́lá ò tiẹ̀ wá fún rárá ẹ̀ntọ́nà ọba àríkẹ́ ló fúnra tó ṣe lágàn ọlọ́run ọba àríkẹ́ lámọ̀ ó ma tó fà á tóun òfin qadir ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́ láti lágbára láti fún tó bá fẹ́ fún k'ama máa wò ìpé bọ́yọ́ ọmọ wá tán rẹ̀ ni àbí òsọ ma ńlẹ̀ ma. òun náà ló fà tó bá di pé àwọn ìwà ọmọ bí rárá ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá ó fi agbára rẹ̀ hàn ní a lè fún yàn tó bá sì wá fún ẹ rí fún ọ ìwọ̀n ní kó lọ lè gbé e fún nǹkan lẹ́yìn Allah subhanahu wa ta'ala Ebe nítorí pé òun ọmọ bí ó sì jáde kó Islam àwọn ah, wọ́n ma káàkiri ni wọ́n á káàkiri wọ́n ní lọlé yọ ọ̀sùn wọ́n ní lọlé gíní wọ́n ní lórí òkè ẹ́n ó wá káàkiri ibi tí kádà ọlọ́run bá ti dé bá a má ẹ́n tọ́mọ dé ibẹ̀ náà ni ó gíní ibẹ̀ náà ni ó dára pọ̀pọ̀ papọ̀ má wá ọ láti kọ́dà rẹ̀ tí ó bí ma àsìkò tó bímọ lò wá mọ̀ ìwọ wá ń sáré káàkiri ọwá dọ́dọ̀ bàbá kan lérí òkè kan ẹ ọwá ní àwọn tàbẹ́dà pupa ni àwọn ti gbá ni ó ra kíní wá ni á gbé kíní kan lọ ìdí ọ̀gẹ̀dẹ̀ ni àwọn àti ògbélé yìí fọ́ tán ó wá sí dédé kádàrá àsìkò tó lọ bàlẹ̀ kí ọlọ́ bímọ ó ti ṣe ọmọdọ̀ wọn nù ìbẹ̀ náà lẹ́ẹ̀fì rẹ́ lómi tí ó fi wá máa sọ pé à òun di kírísítẹ́nì kí ló dé àbí tó ń ti rọ́mọ ẹlòmí yóò ti di pé ó ma wa sọ fún káàkiri ó fi lẹ̀kẹ̀ fún sọ́wọ́ òun ti di yóò sùn kí ló dé ọ̀sùn ló fún lọ́mà subhanallah ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní máa fún yà lọ́mà ẹni tó bá wù yóò fún lásìkò tó bá fẹ́ ẹni tó bá sì wù ó lè má fún láìsí pósẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ so ìlànà àwọn ọmọ tí àwọn wọ̀nyí tí wọ́n bò mọ́lẹ̀ láàyè àwọn ọmọ yẹn tó bá díjọ́ gbé dàrí kìyàmà ọlọ́ọ̀bá ló máa wá bi àwọn ọmọ òun lójú àwọn tí wọ́n saburú fún wa eléyìí náà nínú àwọn ìbáwí ni nínú àwọn ọ̀nà ìgbà báyàn wí ni tọ́lọ̀ ọba àlekẹ́ ló fi ṣe kíni tí ó fi bá wí tó bá díjọ́ gbéra kìí àmà yàtọ̀ sí àti wọ́n jẹ lójú wọn náà lójú wọn máa fi àyè tọ́wọ́ èyí kí ló ṣe fún wa ìyáyí dábìn kú ti láti irú ẹ̀jẹ̀ wo ló wá tẹ̀ tó fi wá di pé kíni mo ò tiẹ̀ wá sànù rẹ pé ah, ọmọ tuntun ẹ̀jẹ̀ ọ̀run àbí wọn ṣe máa wí ẹ ọmọ tí sẹ̀sẹ̀ ń bọ̀ wáyé tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn kí wá lẹ́ ló

kìí kọ́ńkà kó lẹ̀ pé á ọjọ́ gbé dàlùkì àmọ́ ọjọ́ gbé dàlùkì àmọ́ ọlọ́run bá lè kẹ́lá tún júwe fún wa ó tún júwe àwọn àpẹẹrẹ táàbì mọ̀ pé tó bá súnmọ́ ó júwe àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó kàn fi anybody òun náà ni pé ọjọ́ wo ni ó jẹ àsìkò wo ni ó jẹ kò fi hàn nábì kan dépò pé wàá fi hàn màláìkà kan àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sá sí àríkún àgbóyẹ̀sìn rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ ṣinṣin lórí ìlànà nábì sallallahu alayhi wa sallam innahu waliyu dhalika wal qadiru alayhi وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم نعم بلا يقابي ميجي. عليه الصلاة والسلام أجيك يا راكي أكي عليه أجوتي له òkú sísun súnsún òkú sísun tọ̀ mo rò pé ní òkú tuntun ìbá ní àwọn India ní máa ń sọ òkú na wọ́n ní kí ni Islam sọ nípa okó súsú táwọn Yorùbá máa ń sú so ìtumọ̀ okó lọ́dọ̀ Yorùbá òun náà ni pé nígbà tí ẹnìkan bá kú tẹ́gbọ̀n kú lápèjúwe ẹ́n kọ́ wá jẹ́ pé ìyàwó ẹ̀ àbígbà tí bàbá bá kú kọ́ wá jẹ́ pé ìyàwó tó fi kalẹ̀ á wà transfer rẹ̀ ẹ̀yìn agbè fún àbúrò rẹ̀ àbí àgbè fẹ́gbọ́n rẹ̀ àbí agbè fún ọmọ rẹ̀ ìyàwó bàbá rẹ̀ ìyàwó kékeré tí a bá fẹ́ gbẹ̀yìn tó kò láyé wọ́n wàá gbé fọ́mọ. so ọ̀nà táwọn Yorùbá máa ń gbà tábí máa ń ṣe nǹkan tí wọ́n ń pè lóko yìí òun náà ni pé ẹni yìí tún ọkọ rẹ̀ yìí kọ́lá nínú tá a gbọ́ ni pé wọ́n á wọ́n tó fìlà kalẹ̀ ni wọ́n á máa lo bàtà ń gbà mí pétọ̀ fìlà babalágbájárì fìlà babalágbájárì bàtà babalágbájárì so tó bá ti lè fìlè mú bọ́ fìlà kan a jẹ́ pé ọ̀dọ̀ ẹni tí ẹni tí ó sùpò rẹ̀ nu so eléyìí ó ní ìdí àtúnṣe nínú Islam eléyìí wà nínú àwọn nǹkan tó jẹ́ pé Islam rẹgulétì ẹ̀ ni. kìí ṣe ní ìsìláàmù takò jẹ́nẹ́rálì pé o lè fẹ́yàwó àbúrò rẹ lẹ́gbà tó láyé má àgbà tó ìsìláàmù takò pé o lè fẹ́yàwó ẹ̀gbọ́n rẹ nígbàtẹ́gbọ́n rẹ kú àbí gbàtẹ́gbọ́n rẹ tó kọ́lẹ̀ ìsìláàmù kọ̀ndẹ́mù pé o lè fẹ́yàwó bàbá rẹ gẹ́gẹ́ bí bàbá kú so ẹnu mọ́ tí yàwó regulation bẹ̀ ni pé kò ní jẹ́ tú láti gómìnrin un lẹ́yìn ìgbà tómìnrin bá ti ṣe okó tán arúgbà àti aṣòrin wà aṣọ tó ti lo oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tó ti fi sokó tán ẹni tó bá ní bùkátà sí obìnrin yìí nínú àwọn tó jẹ́ ó lè jẹ́ fámílì ó lè jẹ́ búrò ó lè jẹ́ gbọ́n ó lè jẹ́ lómìnànú fámílì ẹni tó bá ní bùkátà sí láti fẹ́ ẹni yóò bá sọ̀rọ̀ yá òun kò ń fẹ́ o ẹ́ a ó sì wá dàbí kò tiẹ̀ mọ́ kó lé wa yìí tí obìnrin wá wo obìnrin yìí tó náà wá gbà pé ó dá òun ó fẹ́ so tó bá ti wá gbà bẹ́ẹ̀ wọ́n wá sí akdu nikah àtúnṣe tó wà nínú àtúnṣe ẹlẹ́ẹ̀kejì tó wà ń níbi okó táwọn Yorùbá máa ń súnù kò sí igi míì ma ẹ̀ igi àkọ́kọ́ náà ni wọ́n wá segin ni wọ́n máa jẹ papọ̀ papọ̀ mọ́tẹ́ni tó ti ti nígbà tó ti sokó ẹ́ tó ti tẹ ìdá ìdá tó wọ̀fà tó ti parí ẹ̀ oníṣìí igi tó wà láàrin àwọn àtẹni oníṣìláyìí ó ti di obìnrin wọn ti free so irú eléyìí oníṣìí ẹsẹ̀ wá sí kíni nígbà tó ti wá gbà ń pé òun fẹ́ yóò wá béèrè tí ó gbà ní sàdáàkì ó tún sàdáàkì fún ó sì kíni ẹ̀ sì ti ákìlò nìkan ẹni tó bá jẹ́ wàlí obìnrin òun ẹ̀yìn ọwọ́ rẹ̀ náà ló ti béèrè rẹ̀ pé ẹ fi ọmọ yín lágbájá fún mi ó máa jẹ́ ìyàwó fún mi ẹ̀yìn tó ní ó ṣe kíni tó ní ó sọ fún ọ kí wọn náà sì gbà so àtúnṣe tó wà ń bẹ lọ́dọ̀ Yorùbá nù kò sí ní tó burú ń bẹ kódà inú àwọn nǹkan tó yàn rí pé inú àwọn nǹkan tó dáa ni ẹ̀yìn tó jẹ́ pé àwọn èyí sábà ṣe láwùjọ irú eléyìí onísìn tí ọkọ rẹ̀ ẹ̀yìn tó bá fẹ́ àbúrò ìyàwó rẹ̀ tó kú advantage lára ní ó jẹ fáwọn ọmọ nítorí pé àwọn ọmọ náà ní tí ó dàbí ọmọ tiẹ̀ náà ni ọmọ àbúrò rẹ̀ yóò tọ́jú wọn bí ọmọ rẹ̀ ni yàtọ̀ sí bí ìgbà tó bá jẹ́ pé obìnrin míì lẹ́yìnsẹ̀ wá sí kí ni o lẹ́yìnsẹ̀ wá fẹ́ ọ̀rọ̀ obìnrin míì tó bá fẹ́ gan lé ní òun fẹ́ rí ọmọ o yàrá lọ kọ́ ọmọ fáwọn o ṣàkólè wí bẹ́ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ni ọmọ àbúrò rẹ̀ ni kò ní sọ pé òun lè ṣe kíni òun lè ṣe wàhálà lórí ọmọ ọlọ́mọ àmọ́ nítorí kí náà ń korúkọ rẹ̀ ìrìn táwa náà rìn láwùjọ wa lónìí kò jẹ́ kí nǹkan máa wọ́n mọ pọ́síbù tó ẹ̀kọ́ abá ti ń ṣe bọ́lọ̀ ọba lẹ́kẹ́ láti ní á ṣe tí ẹ̀gbọ́n tí ò máa ṣe wọléwọ̀de pẹ̀lú ìyàwó àbúrò rẹ̀ tẹ́lẹ̀ táàbúrò náà máa ṣe wọléwọ̀de pẹ̀lú ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀ ń tẹ́gbọ̀n ní fẹ́ tíráàbù tí ó sọ fún àbúrò rẹ̀ pé wà bá ń dún mo fẹ́ tíráàbù ìyàwó ń bẹ́ẹ̀ lé wa yóò wà ní kó wá dún kó wá mójútó lé ní gbogbo tí àwọn tí islam kọ̀ fún wa kò lẹ́tọ̀ọ́ kí ìyàwó ẹ̀gbọ́n àbí kí náà gbogbo ìyàwó àbúrò kan wájọ wà nulẹ̀ kò sínú àwọn mahari mu ẹ̀ kò sínú ẹni tí àwọn àjọ tíráàbù pé ẹfẹ́ tíráàbù àbúrò mi wá sí yín lọ kò sí bẹ́ẹ̀ àwọn olè ní ìjà àwádìí ṣe láwùjọ wa ìyàwó ẹ̀gbọ́n àti ìyàwó àbúrò àtàbúrò wọ́n jọ máa tage wọ́n jọ máa sọ̀rọ̀ pọ̀ nǹkan jọ máa pa wọ́n pọ̀ ní tí ò bá mu nínú ṣẹ̀ríà Islam so ní sókí àkíyèsí tó wà níbi òpónú ìtàbí mẹ́wàá ìsìláàmù ni ìsìláàmù ò dé láti wá kọ̀ndẹ́mù gbogbo nǹkan pé ní tó bá kù díẹ̀ káàtó ní ìsìláàmù ó ṣe kí ni ẹ́ yóò tún ṣe ní ìdí ò wá wá gbà tún ṣe òun lẹ́rìí pé ìsìláàmù ni ẹkú obìnrin yányá kò gbà tún ṣe nu àmọ́ tó bá ti gbà tún ṣe ìsìláàmù yóò tún ṣe fún wa last question. Sam. wọ́n ní àwọn obìnrin tó bá wà ní oko wọ́n ní wọ́n máa sọ pé ká má wẹ̀ fúnjọ́ méje ká má dirun ẹ̀ kọ́dà àwọn tó máa sọ pé ó ti láwọn tí ó gbọ́dọ̀ àwọn special yẹn kájọ́ máa dirun fólókó àwọn làwọn máa dirun fólókó bẹ́ẹ̀ bí jọ́ mẹ́jọ ni òní wọ́n máa lọ tó bá rí ìgbà tó lókù bá fẹ́ jáde ẹ̀ wọ́n láwọn yìí wọn tó wá wá wọn tó wá wẹ̀ wọ́n ká fún un tá máa wẹ̀ aṣọ tó wọ̀ ẹ̀yin gbogbo àwọn aṣọ tó wà àti bàtà gbogbo àwọn tó wà ń jọ òun wọn kó fún yáhùn yóò mọ̀ kó lọ òwúrọ̀ àwọn nǹkan yẹn náà nǹkan tí ò bá ṣáàrí ọlọ́run ni o òbófin ọlọ́run ni kọ́lá afẹ́ jáde okó ní sẹ̀rímọ́nì afẹ́ jáde okó àwọn àdín mọ́sá àwọn kótó àwọn ọ̀tọ̀ àmọ́ kọ́ ní fún kó fẹ́ jáde okó òwúrọ̀ àwọn eléyìí nǹkan tí òbófin ọlọ́run bá lè kí ọlá mú ni obìnrin tí ó fi wà ní tí ó sì ń lé so ìta àbẹ̀kan fẹ́ gómìnà ó ṣe ni pé gómìnà ó ṣe kí ni ẹni tí ń jẹ́ gómìnà ó múra dáadáa ẹni tí jẹ́ gómìnà ó ṣọ̀ṣọ́ òun náà ló jáde láyé òun gómìnà ó pa ọ̀ṣọ́ tì fún àwọn àsìkò yẹn láti fi ṣe kí ni láti fi dárò ọkọ rẹ̀ kó má ṣọ̀ṣọ́ ẹ̀yìn à ń tọ́jú ni à ń tọ́mú ni à ń létí ìró ni à ń yọ ṣọ̀ṣọ́ ni kó má ṣe gbogbo tí ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ wọn ni ó má wẹ̀ o má wẹ̀ ń jojúmọ́ wọn ni ó má wẹ̀ kó má àdìgbẹ́jọ́ méjọ mẹ́jọ náà má wẹ̀ ẹ̀hẹ́n yóò máa wẹ̀ nítorí pé ò bá wẹ̀ nísìnyí nígbà tó bá padà jáde okó tó ti wá di bákan mi tó di bá mi ìta ní wàá bí ọmọ ẹ̀hẹ́n <laughs> tọ̀ so látara àti eléyìí kò sí eléyìí ń bẹ nínú àwọn àṣà Yorùbá ni àṣà Yorùbá ni tó bá ti tó àsìkò tọ́lọ̀ ọba àlékiọlá sọ yìí ẹ̀ẹ́n tó ti pé ọjọ́ mẹ́wàá lẹ́yìn ẹnu máa ń dá kàfihàn kó jáde kó dà ní pé kó kà máa ṣe kíni kó máa continue normal life rẹ̀ lọ ó lè normal lásìkò yẹn ẹni tó bá wá ní bùkátà sí ó lè là á mọ́lẹ̀ ẹ̀ nígbà tó bá wà ní okó ní ti agbọ́dọ̀ lọ̀rọ̀ mọ́lẹ̀ pé ń fẹ́ ma àmì máa ń kíni máa ń sí sọ èèyàn máa ń rí ọ̀rọ̀ bẹ́rẹ́ ẹ̀ bí à ń lọ fún bí a ṣe bí à ń sọ ń gbà mí pé tọ́ àtọ̀ jáde wà <laughs> ẹ̀hẹ́ eh, olóòtí eh, máa gbọ́ ayé kalẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀hẹ́ eh, so irú eléyìn o lè máa wáyé kìnáyà kí ẹ ma ṣe kìnáyà àmọ́ wá sọ pé tẹ́bà jáde mo ti sọkalẹ̀ o ò gbọ́dọ̀ <laughs> o nígbà tó bá jáde tán ẹ̀hẹ́ ìgbà wọn سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك